àti pé nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà ni Al-Qur'ani wà àti parí eléyà ẹ̀sùn sọ̀rọ̀ nípa pé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n rí ọlọ́run tó bá dijọ́ gbẹ̀lẹ̀ òkèèyàmù pẹ̀lú ojú wọn àti pé àwọn olùgbàgbọ́ òdodo. wọ́n máa bẹ ọlọ́run ọba wò bá dojọ́ gbẹ̀ndà òkè yá sì máa bọ́ ọlọ́run ọba sọ̀rọ̀ ọlọ́run ọba máa bá wọn náà sọ̀rọ̀ adójú sọ nípa àwọn ọlọ́kàn ọ̀jọ̀kan ẹ̀rí tó wá tó dá lórí wípé àníṣe àwọn olùgbàgbọ́ òdodo rí ọlọ́run tó bá dojọ́ gbẹ̀ndà òkè àtúnṣàlàyé gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ọlọ́run bẹ ẹlẹ́dàá wa fàáyàrá ni màyọ̀rì ìlú àṣẹ yóò wù ní gbogbo tó bá wọ ọlọ́run ọba láti ṣe ṣíṣe ló máa ń ṣe àti pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ kọ́ta pé òròǹgbà ọlọ́run ọba ẹlẹ́dàá wa nǹkan kan ò sí tó lè yapa sí ntọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa fẹ́ kókó ṣẹlẹ̀ bọ́lọ́wọ́n ọba ti ti fẹ́ àti pé nǹkan kan sí tó lè ṣẹlẹ̀ yàtọ̀ sí ntọ́lọ́wọ́n ọba ti kádàrà pé yọ ṣẹlẹ̀ torí di eléyìí báyìí ẹnìkan ò lè sá tó kádàrà tó lọ́wọ́ bá ti kádàrà fún ọ ẹnìkan kò sì lè yẹra fún tọ́nà wọn bá kọ sínú alóhùn màfó wípé yóò ṣẹlẹ̀ sí i ọlọ́wọ́n bá ló wù wípé àwọn aráyé kó máa ṣe tí wọ́n ṣe yẹn tó bá wù ọlọ́wọ́n bá ní ẹnìkan ìbá ti yapa sófin ọlọ́wọ́n bá wà tó bá wù ọlọ́wọ́n pé kí gbogbo apátákà máa ṣe tiẹ̀ ẹ̀dá tí rẹ́nìkan tí ò ní tí ó kọ̀ láti ṣe tiẹ̀ torí di eléyìí ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá ló dá wa òun ló ti ká dára àti kálukú wa táǹtì ó kọ àkọọ́lẹ̀ pé àwọn kan gbàgbọ́ ó kọ àkọọ́lẹ̀ pé àwọn kan sáì gbàgbọ́ nítorí pé bó ti ṣe wù ú nìyẹn nítorí kó dáná. àwọn kan ní òkú bẹ́ẹ̀ tọ́mọ náà bá sì hùwà náà kò sí bá ti tẹ̀sí náà nítorí pé ọlọ́run ọba ń kọ́ kì í ọlọ́run ọba dáhùn ẹ̀dá ó tún dá tẹ́tọ́ ní kálukú wa ń ṣe ọ a lè dá nǹkan kan ọlọ́run òun ló tún dáadáa sí níṣẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá ọ ó ti pè gbogbo àrísìkí oníkálukú wa ìdọ́lọ́nsọ̀pá ní láàyè ìyànjú kan sí tó lè gbé wa tayọ ìdọ́lọ́nsọ̀pá ní òsínbà títí lè máa sá tá a mẹ̀yànjú gbà tí ó mú wa ní ìdọ́lọ́nkọ fún wa lọ ọlọ́run ẹlẹ́dàá wa tó ti kọ àkọọ́lẹ̀ ìjọ tí kálukú kù tọ́jọ́ bá ti pé lílọ náà la lọ kò sí nǹkan kan tó lè dáyàn dúró nígbà tọ́jọ́ pé èèyàn bá ti pé níṣẹ́ ló ní kálukú wá sẹ́kù nítorí pọ́jọ́ tó lọ ń kọ páálù kò tí ì pé ni tọ́jọ́ bá ti pé èèyàn lọ nù. àìwọ́ náà ní kankan tí mo dáwọ́ lé ọba sì jẹ́ kí n parí rẹ̀ náà kó tó di pé kó mú mi lọ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tọ́jọ́ kú bá ti pé èèyàn ń lọ náà ìdí nìyí tó fi jẹ́ pé ó pàtàkì pé gbogbo òṣẹ́jú àyá tá a bá fi wà láyé ká gbìyànjú láti rí i pé àtàkùtọ̀ lọ ká sojú kòkòrò láti rí i pé à ń ṣe tọ́lọ̀ torí pé nìkan nu ọmọ ìgbà wo ni kó dé ìgbà wo ni kó mú yẹn lọ ọlọ́run ẹlẹ́dàá wa tó wá kọ àkọọ́lẹ̀ ìgbà tó ní kálukú wọ́pù kò fi àkọọ́lẹ̀ yìí hàn nìkan kan kò sẹ́nìkan nu wa tó mọ ìgbà tí tòun ń bọ̀ kò sẹ́nìkan nu wa tó mọ ìgbà tí tòun ó dé ìdí nu dẹ́rù fún gbọ́dọ̀ mọ̀ gbà wá gidigidi njẹ́ lọ́mọ tó kí lọ́mọ tọ́mọ sí lọ́wọ́ tí kò fi pọ̀ ńbẹ nínú àwọn èèyàn tọ́ ẹ pé ikú ọ̀kà sẹ́rí ma lọ́wọ́ wọ́n bẹ lórí sọ́dáàt ní kó mú lọ bẹ́ẹ̀ni tó rò kó tọ́jú ọkù rẹ̀ pé abẹ́ni tó forí kalẹ̀ tọ́jú ọkù rẹ̀ pé abẹ́ni tó ti Allahu Akbar nídúró tọ́jú ọkù rẹ̀ pé a àwọn ènìyàn kò rírè àtọ́jọ́ ní tó ti ké mutí lọ́wọ́ tọ́jú ọkù rẹ̀ pé ó ń jí nǹkan ní nǹkan lọ́wọ́ tọ́jú ọkù rẹ̀ pé ó ń ṣe zìnà lọ́wọ́ tọ́jú ọkù rẹ̀ pé ó ń ṣe eégún tọ́jú ọkù rẹ̀ pé ó ń sọ̀rọ̀ tọ́jú ọkù rẹ̀ pé.

wọn gbé dìde ẹni tó kú lórí pé ń ṣe zina ńkọ wọn gbé dìde lórí pé ń ṣe ẹni tó kú lórí pé ń jalè wọn gbé dìde lórí pé ń jalè anabi muhammed sallallahu alayhi wa sallam ní ọdún tó lọ sí hajj ọkùnrin kan ṣubú ọ̀tàǹkẹ́tẹ́ ọ̀wà kù. Ànábì sallallahu alaihi wasallam ni igsiluhu bima'in wa sidr wa jannibuhu at-tayyib ẹfọmi àti ewé ọṣẹ fi wẹ̀ ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà sí lára o wa kaffinuhu fi thawbayn. aṣọ méjèèjì tí ń bẹ lára rẹ̀ náà ní kẹ́kẹ́ sí lára wala tukhmiru ra'sahu wa wajha ẹ gbọ́dọ̀ fà sọ yẹn borí rẹ̀ ẹ gbọ́dọ̀ fi bojú rẹ̀ fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiya torí kọ́ lọ́wọ́ gbèdìdé ń jọ gbèdìdé al-qiyamah lẹ́ni tí sẹ́ labbayka Allahumma labbayka labbayka la sharika laka labbayka. إن الحمد والنعمة لك والملك لا شريك لك إليه يقولون يعني تبقى إحرام لا تسي حج تبي عمرة ماوي لا تميقات تتتو في دي مكة يعني تنسي عمرة تبات بلا طواف وتقارنه يعني تنسي حج يوم تتلبيه تتي tí ó fi di ìgbà tí alálàájì bá padà láti Mínà tí alálàájì bá padà sí Mínà. láti Muzdalifa tí wọn á sọkò tànà máa sọkò ní ọjọ́ ọdún ní jamratul aqaba ibùsọ̀kù ńlá ìgbà náà ní tẹlifíà ọ̀tọ̀ ẹ máa ṣe tẹ́lifíyà bọ̀ láti Arafa tẹ́fi dé Muzdalifa tílẹ̀ bá tún máa tẹ́ bá tún pèrọ láti Muzdalifa tẹ́ ń lọ sí Mínà ẹ tún máa ṣe tẹ́lifíyà ẹ ní yé ṣe tẹlifíà títí tẹ́fi dé jamratul aqaba. Jamratul Aqaba òun náà ní ibùsọ̀kù ńlá àyè mélòó la nígbà tí máa ń sọ̀kù àyè mélòó la nígbà tí máa ń sọ̀kù tí yẹn bá lọ sí hajj àyè mẹ́ta la ti máa ń sọ̀kù àyè mẹ́ta tá a ti máa ń sọ̀kù yẹn òun náà la mọ̀ sí kínni. Mhm jamratu nn jamratu sugra jamratu wusta àti jamratu lacaqaba jamratu sugra jamratu wusta àti jamratu lacaqaba jamratu sugra náà ni àyè sáà tí wọn sọ pé tó kéré jù ńlọkọkọ tó máa ń bọ̀ láti Mínà ibi tí wọ́n ti ń sọ̀kò tó kéré yẹn lọ́kọ̀ọ̀kọ̀ pàdé tó bá tún rìn síwájú díẹ̀ ó tún kan lẹ́ẹ̀kejì eléyìí tá a pè ní Jamratu al wà láàrin ó tún máa lọ ó tún máa lọ títí tó fi wá kan Jamratul Aqaba Jamratul Aqaba òun ló tóbi jù. jamratul aqaba òun ló tóbi jù ní ọjọ́ ọdún ọjọ́ ọdún léyà ẹni tó lọ sí hajj kò ní yé máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak títí tí ó fi dé jamratul aqaba. àìsọpọ̀ ló tóbi jù ó ti fi jamuratu sugra sílẹ̀ ó ti fi jamuratu wusta sílẹ̀ títí tó fi wá dé jamuratu làákàbà tó bá dé jamuratu làákàbà yẹn ibẹ̀ ló ti sọ̀kù lọ́jọ́ wo lọ́jọ́ ọdún léyà á sọ òkò méje níbẹ̀ òkò méje níbẹ̀ ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní sọ́kù wọ́n máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar tí o pé méjì ìgbà yẹn ni tẹ́lifí àti sanfàlà ti pẹ́ ni tó ṣubú lórí ràkúnmí yẹn. àràfà ló ti ṣubú tó fi kú kò tí ì parí fẹ hajj anabi wa ni tó máa gbé dìde ń jọ gbẹndà gbẹndà òkèèyàmà wọn gbé dìde tí wọn ti máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka kele innal hamda wan ni'mata laka wal mulk la sharika kẹlẹ. torí pé gbogbo ẹni tó bá kú lórí nǹkan kan orí tó kú lé lórí náà lọ́lọ́run ti ṣe kí wọn ní o ti gbé dìde tó bá ti jọ gbé ní àbùkù yá mi torí náà ọlọ́run ọbẹ̀ lẹ́dá ó ti kọ àkọọ́lẹ̀ ìjọ tó ní kálukú wa tá a kù sóògùn kan bẹ tá a lè ṣe tẹ́mi wo fi gùn ju tí wọ́n kọ́ ọ́lẹ̀ fún wa lọ kò sí tá a bá wà á lè rí náà kò sí ok ìjọ mélòó wà lọ́lọ́ nǹkan kan tá a mọ̀ àmọ́ tọ́ àmọ́ lọ́wọ́ bá mọ̀ ọlọ́wọ́n bá ti kọ ìjọ tó ní kálukú àtàkù yahdi man yasha'u bi rahmatihi ọlọ́wọ́n àmọ́ fọ̀nàmẹ́ni tó bá wù. pẹ̀lú kẹrì ọlọ́run ṣàánú ẹni tó bá yóò fi mànà gẹ́gẹ́ bó ti ṣe ṣàánú tiwa tó ṣe wá ní mùsùlùmí kọ́lọ́run ọba kọ́ mọ́ pa kò sí tàbí ṣùgbọ́n ike tó bá ríra rẹ mùsùlùmí àánú ọlọ́run ló sọ lórí rẹ o ṣé níṣẹ́ la jẹ́ mùsùlùmí torí pé bàbá wa jẹ́ mùsùlùmí ṣé níṣẹ́ la jẹ́ mùsùlùmí torí pé mọ́mí wa jẹ́ mùsùlùmí. kẹlẹ ẹyin mẹyì tí bàbá àti àwọn jẹ mùsùlùmí táwọn ọjẹ mùsùlùmí ẹyin mẹyì tí ìyá àti bàbá àwọn jẹ káfìrí táwọn jẹ mùsùlùmí ta ló máa fi yàn mánà Allah taláwa máa tọrọ lọ́dọ̀ rẹ̀ kọmẹsì wa lọ́nà Allah torí ẹ Ọlọ́run máa ń fọnà mẹni tó bá wù pẹ̀lú àánú rẹ̀ wayudhillu man yasha'u bihikmatihi ó sì máa ń ṣe ẹni tó bá fẹ́ lọ́nà pẹ̀lú ọgbọ́n rẹ̀ tó dókun ẹni tó sì nà ọlọ́run ló sì lọ́nà torí kọ́lọ́n ti dá àwọn kan fálìjẹ́nà ó dá àwọn kan fún iná ẹni tó lọ́n ti dá fún ná yóò sì sẹ́ ẹ náà bí òní ti sẹ́ ẹ ná yóò sì sẹ́ ẹ ná tọ́. قال الله تعالى لا يسأل عما يفعل وهم يسألون لا يسأل عما يفعل وهم يسألون ولا تتمع يعني آية. لا يسأل عما يفعل وهم يسألون نعم لا يسأل عما يفعل وهم يسألون ولا تتمارك لا يسأل عما يفعل وهم يسألون أه. نعم لا يسأل عما يفعل ọgbà la yus'alu amma yaf'alu wa hum yus'alun. وحنيف لا يسأل عما يفعل وهم يسألون أبدوا لا يسأل عما يفعل وهم يسألون قال هو جاز لا يسأل a kì í bi ọlọ́run léèrè mo bí ẹni náà dá tó bi ọlọ́run léèrè nípa ń tọ́lọ̀ ń sìn sẹ́nìkan lè bi ọlọ́run léèrè ọmọ akọ ẹ̀rí ọlọ́run pé wáì wáì tó ṣe mí lólóṣù wáì tó ṣe mí ní káfíìn wáì tó ṣe mí lólórí wáì sẹ́yìn kan lè bi ọlọ́run la yus'alu amma yaf'al a kì í ọlọ́run nípa ń tẹ́ ń wọ́ọ̀hún mi ò lóhun ṣùgbọ́n gbogbo èèyàn yóò kú ẹni tá a bì léèrè la ẹni tá a bì léèrè la wa ọlọ́ni waqifuhum innahum mas'ulun ọlọ́ni ẹ dá wọn dúró a bì wọn léèrè ẹ wọn dúró a wọn léèrè tó bá ti jọ gbẹ̀ndà kìyàmẹ̀ torí ẹ̀ wọ́n kì í kọ́ ẹ̀rí ọlọ́run wọ́n kì í kọ́ ẹ̀rí ọlọ́run. ọlọ́run tó ní inna kulla shay'in khalaqnahu biqadar inna kulla shay'in khalaqnahu biqadar kí ni ìtumọ̀ rẹ̀ inna. كل شيء خلقناه بقدر نعم dájúdájú ọgbà ọfẹ gbà náà dájúdájú gbogbo nǹkan ni a dá pẹ̀lú kádàrà ọgbà àmọ́ta náà sọ yorùbá yẹn dá jù bá ń lọ. inna kulla shay'in khalaqnahu biqadar. Hm? Hm. inna kulla shay abdulkadir ọgbà ọgbà iná lágbájú àwa kulla shay in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátákó rongodo la dá pẹ̀lú kádàrá gbogbo nǹkan pátápátá la dá pẹ̀lú kádàrà kálukú ló ní kádàrà tó ṣé kádàrà wa jọra wọn ọjọra wọn tọmọ ọjọ́ ti bàbá ti bàbá ọjọ́ tọmọ tọkọ ọjọ́ tìyàwó tìyàwó ọjọ́ tọkọ tọ̀rẹ́ ọjọ́ tọ̀rẹ́ rẹ̀ tìyẹ kan ọjọ́ tìyẹ kan ti mọ̀lẹ́bí ọjọ́ ti mọ̀lẹ́bí ìtọ́lọ̀ nǹkan fún kálukú ó ti gbẹ kò sì síta ẹnìkan tó jọ ti ẹnìkan sáà lè máa bára wa jà lórí kádàrà nàám ìwà tí èsì wọlọkọ èsì èsì wọlọkọ fẹ lómi kí lẹfẹ máa jà kí lẹfẹ máa jà sẹnìkan lè gba tèèyàn kọ pààrọ̀ sẹ́wọ̀n kí tó máa bo oúnjẹ fáwọn ọmọ sukúlù tó ọba jáfara tábọ̀ mi bá tún lọ jọra wọn sá ẹnìkan lè gbé oúnjẹ tí àbí ò lè gbé yóò gbé ní pé ilé ìpọ̀ dáadáa ṣé bẹ́ẹ̀ náà ní kádàrá sẹ́nìkan lè jíjà nìkan gbé tẹ́lẹ̀ ẹnìkan lè jíjà nìkan gbé ok ṣé wọ́n máa gba pààrọ̀ rẹ̀ ṣé wọn máa gba pààrọ̀ kádàrà wọn yẹn gba pààrọ̀ níbo ni kádàrà wa wà ní sáàfì lọ wò gbó lọ wà àdírẹ́sì gbó lọ wà náà kò ẹni wọn ti kọ ẹtí wọn mìíràn gbó lọ wà alawuhu almahfu alawuhu almahfu alawuhu náà ẹ sọ̀rọ̀ hmm? àlàárà jù àhà alọ́hùn màkó ńbọ́lọ́wọ́ ńbẹ lọ́dọ̀ ọ̀lọ́ ńbẹ lọ́dọ̀ ọ̀lọ́ ok àlè débẹ̀ pa yálà àwọn babaláwo máa kó àwọn àlè tó kpọrọ ni wọn àbúrò tọ òpùrọ́ ọ̀daràn òpùrọ́ ọ̀daràn làwọn eléyìí Ọlọ́run ti kọ kádàrà kálukú ok ṣé èèyàn lè yí padà èèyàn lè yí kíláàsì àdúà àdúà nìkan. ló lè yí kádàrà padà àwọn máa bẹ lọ àwọn máa bẹ lọ pé kó ṣe dáadáa fún wa kó ṣe dáadáa fún wa ilé ètò túmọ̀ sí pé táburú bá ń bẹ nínú tọ́lọ̀ ń kọ fún yẹn àdúrà yẹn yóò yí aburú yẹn padà táburú bá ń bẹ nínú tọ́lọ̀ ń kọ fún wa àdúrà yẹn yóò yí yẹn padà ni náà àdúrà ìsà àdúrà o àwọn mùsùlùmí wọn ní sọ pé àdúrà kí làwọn sọ torí pé àdúrà yẹn èdè lárúbáwá ni àwọn yorùbá yà lóni kí wọn là ń pèlè èdè lárúbáwá tàbá fẹ́ sọ di yorùbá kí lásọ àdúrà àdúrà ìjọba ti gbọ́dọ̀ gbọ́dọ̀ àdúrà lẹsẹ mùsùlùmí nìyẹn ṣe yé wa aha sáà máa ṣe ni àbá máa gbà àmà ń ṣàdúà ni àbá máa gbàdúà àmà ń ṣe ta ló máa ń gbà ọlọ so àmà àwọn tí ò gbédè tí wọn ń jẹ pé rọbìṣì wọn nǹkan àwọn fẹẹ gbàdúrà mo rò pé yé wa aha ṣíṣe làwọn ń ṣàdúà. ta ló ń gbàdúrà allah Rabbul Alamin tọ Ọlọ́run Ẹlẹ́dàá wa ó tún sọ yìí pé ma asaba min musibatin fil ardi wala fi anfusikum illa fi kitabin min qabli ẹ̀ ń nàbọ̀rọ̀ ẹ̀ hà. mẹ́lẹ̀ ní. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها nǹkankan ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم وعلى ماذا مصيبة كان جاء مصيبة الدو ما أصاب من مصيبة في الأرض الدو ككون مثل لوري لي ولا في أنفسكم وسنيس لسيني àdánwò kan ò ní í ṣẹlẹ̀ lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni kò ní í ṣẹlẹ̀ sí yín illa fi kitab àyàfi kó ti jẹ́ ń tà àti kọ́ọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà níbo la wá kọ sí al-lawhu al-mahfuz min qabli an nabraha ṣáájú kótó di pa dá ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí àti kọ́ pé ìwọ yìí o wọ́n bí ọ ó sì dàgbà o nígbà tó bá dijọ́ báyìí nínú ìgbésí ayé rẹ nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí ṣáájú kọ́lọ́hún tó dá wa ló ti kọ́ tí ó sì wá ó ti máa ń dáàsì ó sì máa ń tí ó sì wá kádàrá ńkọ́ ó ṣàgbọ́ ọgbọ́n kádàrà ọ̀sà gbọ̀gbọ̀n ok ńgbà tí kádàrà ti wá gbẹ báwọn ṣẹbi ẹnu kákọ̀ káwọ́ gbéra ni ká máa wòran ká máa ṣiṣẹ́ mọ́ síbẹ̀ ni kápẹ́tọ̀ ńgbà tó lọ́n ti kọ́ ká máa retí kádàrà ni rárá o anabi sallallahu alaihi wasallam ó ní i'malu fakullun muyassarun lima khuliqa lahu i'malu fakullun muyassarun lima khuliqa lahu màdánà bí sallallahu alaihi wasallam tó sọ fáwọn sàhábà pé kọ́lọ̀ tó dá sí màá tilẹ̀ pẹ̀lú ọgọ́rùn-ún márùn-ún ọdún ló ti ya àwọn ọmọ àlùjáná sọ̀tọ̀ ó sì ya àwọn ọmọ iná sọ̀tọ̀ ah, ẹnìkan bá ní kíni kí màkà tó máa sin lọ ẹnu ká máa retí ikú ni bọ́ bá tó kó máa àlùjáná náà ní ká máa lọ àlùjáná bá ti dọ́ máa náà ní kọ́lá anábìnrin rárá o ẹ̀rọ mẹ́lò máa ṣiṣẹ́ fa kullun muyassarun lima khulqala oníkálukú yín lọ́nà ó sì dẹkùn fún láti ṣiṣẹ́ tó ṣe déédéé ńtọ́lọ̀ ń dá fún ẹni tọ́lọ̀ ń dá fún àlùjáná yóò ṣiṣẹ́ ọmọ àlùjáná ẹni tá a ti ta dá fún náà ńkọ́ yóò ṣiṣẹ́ ọmọ aná kọ́lọ́ máa ṣe àlọ́mọ aná. ọlọ́run ẹlẹ́dàá wa tún sọ pé faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam tani فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام فمن يرد الله نتورينا أن كان تبا ولا لا تفهمنا أن كان تبا ولا لا تفهم مسلم يشرح صدره للإسلام ọlọ́run ti payá àyà rẹ̀ fún islam ìyẹn ni pé yọ gba islam láàyè nínú àyà rẹ̀ tí a bá ń sọ̀rọ̀ islam nínú rẹ̀ ọmọ àti tó bá gbọ́ tán pé pẹ̀ fún sọlá ọkàn rẹ̀ ọmọ balẹ̀ yóò máa wò pé kò ń súnmọ́ mọ́tíláṣí tó ń ti pé kìí ṣe mùsùlùmí ah, kí ni wọ́n lọ sí ń bẹ̀ wọ́n wò mí náà kí n wọlé ṣé wọ́n lé mi ni ah, tí wọ́n bá ní lé mi mi náà fẹ́ wọlé ọlọ́run bó sì payà àyà rẹ̀ sẹ́sìn islam tí ilé rẹ̀ bá jìnnà sí mọ́ṣáláṣí yóò fẹ́ háyà lé tó súnmọ́ mọ́ṣáláṣí gbogbo bí tó bá ti gbọ́ tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam yóò máa súnmọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ti ọlọ́run fẹ́ fi mànà ni títí tí fi di dọ́kọ̀ tí sọ pé èmi náà fẹ́ di mùsùlùmí ṣùgbọ́n wa man yurid ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bàbá wa gbèrò láti ṣì lọ́nà tọ́lọ́wọ́n má ṣì wá lọ́nà. yaj'al sadrahu dayiqan haraja ọlọ́wọ́n bọ́ ṣe àyà rẹ̀ ní tó fún tí ó hà gádígádí tó bá ti gbọ́rọ̀ islam yóò fẹ́ kú tó bá sọ̀rọ̀ islam yóò dàbí gbàtẹ́mi rẹ̀ fẹ́ bọ́ tó bá ti sọ̀rọ̀ islam yóò dàbí gbàtẹ́mi fi aṣọ tó wọ́n fi dì tó wọ́n fi dé mú dí lẹ́nu kọ́mọ́bàá rí mú mímá ká anamá yọ sọ àdùfẹ sẹmà ọ̀rọ̀ rẹ̀ wà dàbí ẹni tí ń gúnkè lọ sí sọmọ nítorí pé tẹ́ bá ti kọjá lẹ́bùtà wáyé tẹ́ máa ń lò kí tẹ́ máa ń lò kí tẹ́ máa ń lò kí tẹ́ máa ń lò kí atẹ́gùn téèyàn máa mí téèyàn máa fi sẹ̀mí yóò máa dínkù yóò máa dínkù yóò máa dínkù kí lorúkọ atẹ́gùn tá à mí yẹn náà oxygen tẹ́ máa ti lò kí tẹ́ ń lò kí tẹ́ ń lò kí oxygen á máa dínkù kí ni àwọn àmà rí tá a máa ti lò kè nínú geography tá a bá ti kọjá level of oxygen kí náà lọ bá ẹ ẹ máa geography kí náà lọ bá ẹ náà carbon kọ neighbor yìí náà no nitrogen nitrogen tẹ́bá ti kọjá oxygen nitrogen lọ́kàn èèyàn lè mí kò sẹ́mi ìdínú tó fi jẹ́ pé tẹ́bá ti lọ sókè jù ẹni di ẹni di kìnìún tí wọ́n máa gbé kọ́ ẹ̀yìn yẹn pẹ̀lú oxygen láti máa fi mí. irú àwọn tó ń tanra jẹ tán láwọn lọ sí spéèsì àwọn lọ sí kìnìún àbí òye wa tó bá tó kọ́ fi kìnìún sí mu yóò kú ni tí ó ṣubú àdúgbò ẹ̀fọ́ lọ. rẹ̀ ìgbà tó kánú wa tó parọ́ fáwọn lọ sínú òṣùpá á dé ìgbà sọ̀kalẹ̀ òun òpònú rò pé wáyà tó sí mi nígbà wọn ọ̀rọ̀ lọ àtàwọn lọ sókè àwọn ọ̀rọ̀ lọ olùmọ̀ islam yẹn wá sọ pé tó tẹ bá ti ní màá ní kọ ẹ̀hìn tó bá ti fẹ́ kọ wá mẹ̀sìn islam olùmẹ̀sìn islam sọ pé ẹ ẹ rí ẹ rí abí ńlá ó láwọn ò rí ó ní ẹ fẹ́ rí mi tó bá ti fẹ́ fẹ́ rí ẹ̀ báyìí ó ní báwo làwọn ṣe ó ní ẹ fún tẹ fi dí mu ẹ tẹ bá ti yọ kíní sọ́wọ́ amúyín ẹ̀rọ lọ tẹ bá ti yọ kíní sọ́wọ́ amúyín ẹ̀mọ́ ní lọ ọlọ kiri máa ń jẹ nù torí de ó ní tó bá pẹ́ fẹ́ rí ẹ̀ bá rí bóòlù àbátí wá sí ẹ̀ láti yọ kíní tó wà mú ọ̀rọ̀ lọ kíákíá so eléyìí túmọ̀ sí pé ẹni tó náà bá fẹ́ fọ̀nà mọ́ tẹ́ máa ń pèpè fún sọ láti lásán ayé rẹ̀ ó ti gbà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé ẹlòmíì tí èsè mùsùlùmí tó bá ti rí pé ilé òun súnmọ́ mọ́ṣáláṣí wàhálà kò ní gbádùn tó máa pèpè fún sọláàtì lásán yóò ti fẹ́ wọlé lé rẹ̀ yọ Allahu akbar Allahu akbar wọ́n tún dé kí ni wọ́n tún <laughs> torí pé òun ọlọ́run fẹ́ fi mànà ni àyà rẹ̀ wà á di gádígádígádígádí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí i pé tí wọ́n máa ń pèpè fún sọ̀lá tẹ̀ máa ń ṣàkíyèsí dáadáa lẹ́yìn pé tájà bá ń bẹ ládùúgbò yóò mọ ké yóò mọ gbó burúkú burúkú ní kété tó máa ti bẹ̀rẹ̀ sí ní pèpè fún sọ̀lá kò ní dákẹ́ ó dìgbà bá parí kí ló dé kí ló dé kí ló pa wọn pọ̀ nítorí pé àsìkò tá ń pèpè fún sọ̀lá àti àṣetọ́ni ti sáà sẹ́sìn mú káwọn ẹranko yẹn ń rí táwọn ò rí ìdí inú táwọn ẹgbẹ́ sallallahu alaihi wasallam tóníṣẹ́ bá ti gbọ́ tí ajá bá ń gbó ẹ máa sáàdì ọlọ níbi àbúrò àṣetọ torí pé àṣetọ ni lórí tẹ́ bá sì gbọ́ tákùkọ bá ń kọ ẹ tọrọ dáadáa nítorí pé màláìkà lórí sọ̀rọ̀ pé yé wa tọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní pèpè fún sọ́láàtì yẹn àṣetọ́ni yóò ti sá tó bá wọn sá kò ní gbẹni lọ́wọ́ yóò tún máa tó húú so that òfin ní gbọ́ ìpèpè fún sọ̀láàtì nítorí kó fi ọlọ́run dá lórí pé tí wọ́n bá ń pèpè fún sọ̀láàtì gbogbo nkóhun tó bá fi lè gbọ́ ohùn ẹni tí ń pè sọ̀láàtì kò bá jẹ́ èèyàn kò bá àjálùjẹ̀mù kò bá àjẹ́ nǹkan bọ́rọ̀ gidi bí igi bí èpẹ̀ bí òkúta gbogbo wọn jẹ́rìí wọn jẹ́rìí fún tọ́ba àtijọ́ gbẹ̀ndà òkèèyà kìí sọlá kékeré ní bẹ fẹ́ni tí wọ́n á pèpè fún sọlá gbogbo wọn jẹ́rìí fún tọ́ba àtijọ́ gbẹ̀ndà òkèèyà àṣetọ́ni ọ̀wá fẹ́ jẹ́rìí fún mùsùlùmí pé ó pèpè fún sọlá ṣebí tó ń bá gbọ́ lòun ọ̀mà jẹ́rìí àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wá Allahu Akbar lọ́wọ́ so that òun ò fi ní gbọ́ tí ma ti wá ń ké bá wọn tẹsí ma kó àwọn ajá táwọn bá ti rá ṣètọ́ni tẹ́lẹ̀ náà wọ́n máa ṣe kí ni wọ́n máa gbó ṣètọ́ni tí wọ́n ń pariwo ẹni gbígbó wọn ó fi wá lékele tẹ bá ń sọ dáadáa ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ wa ń bì gan ọ̀pọ̀ tẹ bá ń pèpè fún sọ láti rú àṣùbà tí ọ̀tá àwọn ajá àwọn tó máa ń gbọ́ ẹ̀rọ wọn máa ń hu hu hu hu hu wọn ní dákẹ́rì wà máa pèsè láti so àṣírí tọ́ wà mbẹ́ tọ́ tó bá dé báyìí a ti mọ̀ pé ẹni tó náà wọ́n bọ̀ Islam bí gbàtí ẹ̀mí rẹ̀ ọjà kò ní tó ń torí wọn bọ̀ fẹ́ fi mànà ni àwọn tó lọ́nà fẹ́ fi mànà yóò rí pé ah, ibi tó da jù ló ń wà yìí àwọn ọ̀rọ̀ tó ń gbọ́ yìí ń lọ́wọ́ padà fọ́ mànà kó wọn di mùsùlùmí. tó ọlọ́wọ́n bẹ̀rẹ̀ lé bẹ́ẹ̀ ni òun máa ń fìyàn mànà òun máa ń fìyàn lọ́nà máa ń fìyàn radiyallahu anhuma ọgbà ẹgbà wá wá o látọ̀dọ̀ bàbá rẹ̀ sáàmà bàbá rẹ̀ tani bàbá ibn Umar àwọn ọmọ yẹn ọlẹ́nu ni ibn Umar lòun táwọn ni ابن عمر من أبوه عمر ابن الخطاب عمر ما أقول ابن عمر قالوا قال عبد الله يعني أني جبريل عليه السلام سمع جبريل يعني Muhammad Jibril làbí nbọ ní gbé. kí ni àdírẹ́sì ilé rẹ̀ náà kọ̀ ládírẹ́sì ètè èèyàn kan wà tí ọ̀ ládírẹ́sì séèyàn ló ní àbí màláìkà ok Jibril alayhi salam kí ló kọ bàbá rẹ̀. ẹ eh? mama rẹ̀ ńkọ́ irú no father no mother bóòlù no father no mother ok pé yàtọ̀ sí wa ok if no father no mother kí ni ṣé kòkómbà àwọn máa ń jẹ ní àbẹ́bà náà wọ́n ìjà kankan kí ni wọ́n máa mú ah no eating no drinking kó wọ́n ti wáyé sí ọlọ́ọ̀dà àwọn bẹ́ẹ̀ pé ẹ̀ ní máa jẹ ẹ̀ ní máa mú ok wákàtí mélòó wọn máa fi sùn. Eh? wọn yẹn sùn àwọn ọmọ yẹn mà láyà pọ̀ màlẹ́kẹ̀ sùn ó kì í kàn án ní sẹ́wọ̀n àbáwọn ní build our bridge tá à ń ṣe sínú òkun kankan kí ni sẹ́wọ̀n ajé hmm? sí ọlọ sọlọ́wọ́tì mélòó làwọn máa ṣe náà náà. kò níye àwọn náà máa ń ṣe mọ́kírì wọ́n máa ń ṣe ṣáì wọ́n máa ń ṣe àtúbà wọ́n máa ń ṣe bóhò wọ́n máa ń ṣe ẹ̀ lẹ́nu wọ́n máa ń ṣe wọ́n èsì ẹ̀sìn nítorí láti wọn ò níye gbogbo ẹ̀ ó rí rí tó fi sọ pé gbogbo. zakatu wo náà wọ́n yọ zakat wọ́n máa ti sùyàmù Ramadan wọ́n èsè wọ́n máa ké Kùránì. amọ̀lẹ́kà tí wọ́n máa ké Kùránì. ṣe bóòlù ẹsẹ̀ mọ̀lẹ́ tí wọ́n ké Kùránì wọ́n ké Kùránì. bóòlù ẹsẹ̀ ok. okay táwọn màlíkà máa ń sálù àlà wọ́n sálù àlà àmọ́ wọ́n máa tábà àmọ́ wọ́n máa tọ̀ wọ́n yí àgbẹ̀ wọ́n máa tọ̀ sá tí wọ́n máa so àwọn màlíkà ni ìyàwó mélòó mélòó wọn ni náà àmọ́ wọn lọ́kọ̀ọ́ àwọn èso yìí ti wọn wọn kàn wà bá mi ẹ nà ọkùnrin ní gbogbo wọn <laughs> ó lè fi mọ wọn lọkùnrin wọn yìí pè wọn lọkùnrin wọn yìí pè wọn lóbìnrin ṣé yé wa wọn yìí pè màláìkà lọkùnrin wọn yìí pè wọn ní obìnrin ok kí ni nọ́mbà wọn ṣé wọn ò ṣe census fáwọn rí nàám ok wọn pọ̀ tó báwo uncountable ok ṣé wàá láti fìkan tó fi hàn pé uncountable àbáyà. Hmm? àwọn tí kàábà ń bọ wọn máa wá ọlọ́mọdé kò é ṣe kàábà kò é ṣe kàábà ńbọ wọn máa lọ bẹẹsẹ baitul izza baitul ma'mur baitul ma'mur ní sọmọlẹ ayé àwọn ẹni tó máa ń wọbẹ lójúmọ́ kàn wọn jẹ gbogbo ẹni tó bá sì wọbẹ òtún ní wọbẹ má ti jọ ìgbéǹda òkèèyàn seventy times thirty. seventy times thirty ó di two hundred and ten tó bá sọ pé seventy thousand times thirty mm, wọ́n sá gbọ́dọ̀ ló ń kà two hundred and ten twenty one million lóṣù kan ètò bá ti wọbẹ̀ ní wọbẹ̀ mọ́ láéláé bákan náà ọlọ́run sọ pé wa ma ya'lamu junuda rabbika illa hu ẹnìkan máa yé àwọn nǹkan ọmọogun ọlọ́run ọba rẹ̀ àfọ. Jibril alayhi salam òun ni máa mójútó kínni kínni sẹ́rẹ̀ wọ́n máa mójútó iṣẹ́ ọlọ́run tọ́nà máa fi ránṣẹ́ sáwọn àwọn àránṣẹ́ rẹ̀ kò bá jẹ́ aránṣẹ́ màláìka kò bá sì jẹ́ aránṣẹ́ tèèyàn màláìka Jibril tẹ́lẹ̀ bá yé wa Jibril alayhi salam ọwọ́ abá nàbí wa Muhammad sallallahu alayhi wasallam ń jọkàn láwòrán èèyàn nínú ìbéèrè tó wá ṣe ẹ̀mí ló nàbí rere lórí pàápàá bọ́lọ̀ dáa ẹ̀ẹ̀mejì gbogbo yòókù ti máa wá ti máa wá láwòrán mọ̀lẹ́kà ni àwòrán ó ló kọ sàábì kan ti máa wá pẹ̀lú àwòrán ni kí ló kọ rẹ̀ Dihya al-Kalbi Dihya àwòrán rẹ̀ ni máa gbé wá tó Jibrilu alayhi salam ọwọ asọfà nàbì sallallahu alaihi wasallam pé mal iman kpọlọ àti fẹẹ túmọ̀ rẹ̀ ọláwòye mal iman mal iman jibril mal iman yaasir mal iman kpọlọ àti fẹẹ túmọ̀ rẹ̀. àní kò túmọ̀ ti mo sọ yẹn léde yorùbá mal iman. ẹnà kíni ń jẹ́ ìgbàgbọ́ òdodo kíni ń jẹ́ ìgbàgbọ́ abi bọ́lá ti fẹ́ túmọ̀ rẹ̀ abdulmalik an tu'mina billah kéèyàn gbàgbọ́ nù an tu'mina billah an tu'mina anta an tu'mina billah ọ̀wọ́n bá yẹn sọ̀rọ̀ báyìí an tu'mina billah ọ̀ àtúmọ̀ rẹ̀ pé kéèyàn gbàgbọ́ ẹ̀ sì làákàyè kí ìwọ ìwọ an tu'mina billah ẹ̀sìn kò nígbàgbọ́ títí náà dùn kọ́ ọgbọ́ lọ́ngbọ́ mo rò pé yé wa kọ́ ọgbà ọlọ́run ọba gbọ́ tọ́ wa malaikatihi gbọ́dọ̀ àti bẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ wá muhammadu muhammadu aburafi àtàwọn màláíkà gbọ́dọ̀ àti bẹ́ẹ̀ túmọ̀ màláíkà yorùbá. ránṣẹ́ báwo àwọn tó ń bá sọ̀rọ̀ wọn láwọn ọmọ màláìka kí ló kọ rẹ̀ ń yóò bá. ó pe wọ ọmọ àwọn ọmọ tó gbọ́ yorùbá wọ idris jàre ọmọ màláìka tì kí ni jẹ́ yorùbá. màláìka <laughs> mu'az gbọ́dọ̀ tó màláìka òbí nǹkan tí àbúrò bí ń sọ náà ni wa muhammadu wa malaikati ìwà ibrahim kí ni malaika ń jẹ́ yorùbá náà malaika is malaika abẹ́rẹ́ ti ẹ̀gbọ́n bàbá yìí ẹgbẹ́ malaika malaika náà làákùn gbogbo àwọn tó ń gbìyànjú láti túmọ̀ rẹ̀ kò ní túmọ̀ tó dábà wọ́n lè pe àwọn abààfin ọlọ́ sọkúsọ mo rò pé yé wa bó láti máa túmọ̀ màláìka màláìka ẹ̀ má màláìka ọlọ́run jò yọ mo rò pé yé wa màláìka náà la máa pe màláìka wọ́kọ̀ tóbi bó láti fẹ́ túmọ̀ rẹ̀ o ìwà mùjáyì àti àwọn. ìwé rẹ̀ àmọ́ nínú Islam àwọn sọ pé àtàwọn tírà rẹ̀ hmm. mélòó lẹ́ẹ̀ máa nu tírà ọlọ́run Jibril òjò ti pọ jù wọ́n darí Antoni náà. ó ní dùrúsù lókàtì làrọ̀bìyà aláwọ̀ tìrọ̀ ọlọ́ tìrọ̀ àti ẹni dùrúsù lókàtì làrọ̀bìyà kò burú ẹ̀ẹ́ na alukur'an ta ẹ̀hán tìrọ̀ mi idris alenjil ọmọ tí ń tògbé yìí ni wà mu'ad atawhid wọ́gán ọ̀yàtọ̀ sí ọmọ tó kọ́ sọ náà ìwọ́jà mi àtẹ̀wọ́rọ̀ tó azabó sọ́hófó Ibrahim sọ́hófó Musa àwọn tí rọ lọ́nù èyí tá a mú kọ rẹ̀ nù kò túmọ̀ sí pé kò síwèé mi o wa rusulihi bó la ti fẹ́ túmọ̀ rẹ̀ ọ́ láòyè. yẹn sọ àwọn òjíṣẹ́. ìtumọ̀ yẹn ò ṣe kẹsà ànábì wọ́n rúṣó lè kí láti túmọ̀ rẹ̀ yorùbá kẹsà òjíṣẹ́ kẹsà ànábì àtàwọn aránṣẹ́ rẹ̀ àtàwọn torí pé mẹ́sẹ̀njà mẹ́sẹ̀njà ẹni tá tó yé wa mẹ́wàá nínú àwọn aránṣẹ́ ọlọ́run. Adam ẹsẹ ránṣẹ́. tẹ́bá ti kọ́ táwọn èèyàn ń kùn wọ àwọn olódò ànábì Adam ẹsẹ Yaako Yusuf Nuh Hud ànábì Muhammad sallallahu alaihi wasallam Ibrahim aleyhi salam. النبي داوود عليه السلام إسحاق عيسى مدرسة يوسف يونس tọ mélòó dárúkọ fún wa nínú alukur'an àwọn mélòó mélòó àwọn ẹ̀rí nǹkan mẹ́ ẹ sọ yorùbá twenty five twenty five mélòó ní yorùbá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn ni pé márùnlélógún márùnlélógún tó yẹ wa àmọ́ sọ pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó yàtọ̀ sí mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn ni pé five mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ó túmọ̀ sí fifteen yàtọ̀ sí mẹ́rìndínlógún kínú sixteen tọ́ eléyìí jẹba tọ́ wal yawmil akhir gbọ́dọ̀ àti fẹ́ túmọ̀ rẹ̀ o àti ọjọ́ kẹyìn tá a bá ti rọ́jọ́ kẹyìn àti àkọ́kọ́ wa. àbí bẹ́ẹ̀ kọ́ ni ńbọlọ́jọ́ àkọ́kọ́ náà wà kí ló kọ rẹ̀ ńbọlọ́ wà wọ́n ní ká gbọ́jọ́ kẹ́yìn gbọ́ àkọ́kọ́ wà ẹ wá ronú kẹ sọ náà ìjọ mọ́ndé ẹ gbọ́rọ̀ náà rárá ọjọ́ àkọ́kọ́ ìjọ rárá ìjọ àkọ́kọ́ rárá ìjọ àkọ́kọ́ là ń wá jamiu ìjọ àkọ́kọ́ náà rárá irọ́ lásán ìjọ àkọ́kọ́ tọ́lọ̀ ń pa wá rárá ìjọ àkọ́kọ́ òun náà ni gbogbo ọjọ́ ayé yìí gbogbo ọjọ́ ayé tá à ń lò yìí níjọ́ àkọ́kọ́ ìjọ gbẹ̀yìn ọ̀nìgbẹ́ndà òkè àmọ́ tíjọ́ àkọ́kọ́ yìí tẹ́ bá mọ nọ́mbà rẹ̀ tíjọ́ gbẹ̀yìn mọ wa torí ẹ̀ ló ti dẹ́kítọ̀ bá wà táwọn ọmọ náà bá wọ ná sẹ́yìn wa ọjọ́ méjì péré náà lọ wà ọjọ́ ayé àtọjọ́ ọ̀gbẹ́ni sẹ́yìn ẹ̀yìn tòmátà fi máa ń sọ pé wal yawmil akhir yawmil akhir orúkọ ni fún ọjọ́ tí ò lóǹkà tí ò lókun ọjọ́ àkọ́kọ́ orúkọ ni ọjọ́ tó ti pọ́lọ̀ nìkan lọ́mọ iye ọjọ́ tí ó pè ọjọ́ méjì péré lọ wà. ọjọ́ ayé àtọjọ́ ìgbẹ̀yìn ilé ìjọba níjọ wa ni ń bọ̀ ọmọ òní ń sùn ọjọ́ wo lọ́jọ́ gbẹ̀yìn ń bọ̀ ọmọ ọjọ́ tọ́jọ́ ń bọ̀ ń sùn ọjọ́ wo lọ́jọ́ gbẹ̀yìn ń bọ̀ àbí ọjọ́ wo ni what is the date yọmọ kìí àmà náà ni òní ń bọ̀ òní kìí àmà ń bọ̀. ọjọ́ ọgbẹ̀yìn náà ni what is the date talọ́ máa déètì rẹ̀ naam jọ friday ah oní friday <laughs> ọlọ́nìkan lọ́mọdé tí ó di o ẹnìkan kan ọmọdé tí ó di tẹnìkan bá sọ fún ọ pé jọba ẹni kí ló lúwa rẹ òpùrọ́ òpùrọ́ ẹlẹ́nu gbọngbọngbọngbọn ọlọ́run nìkan lọ́mọjọ́ tí ìgbéǹde àlùkìyámà mọ̀ ànábì ọ̀mà màlẹ́kọ̀ ọ̀mà bó wàhálà akóró ntùsí fẹ́ mọ̀ àlè má o. tó wal qadari khairihi wa sharri bó láti fẹ́ túmọ̀ rẹ̀ kó tún gba rere àti aburú rẹ̀ yẹn ni kí kádàrá ìsídà kọjá pé dáadáa lọ́lọ́run kọ fún ọ àbí kọjá pé àìdá sẹ́mi àpèjúwe dáadáa bíi kíni fọlọ́nsì ọ mùsùlùmí àìdá rẹ̀ ńkọ́ kéèyàn jẹ́ kèfèrí ẹ̀ kéléyàn á túmọ̀ sí pé tọba ti bára rẹ̀ kèfèrí kọ́ ọmọ mú mi sí o ọmọ gbọ́nà tó fi di kíni tó fi di mùsùlùmí ọlọ́run lè kọ kádàrá fún ọ kó oorun jẹjẹ ó sì lè kọ kádàrá pé bí ọ̀pọ̀ sẹ́wọ̀n pé khairihi wa sharri ó lè kọ́ kádàrà kó lówó ó lè kọ́ kádàrà kó ò ní lówó khairihi wa sharri ó lè kọ́ kádàrà kó paasi ó lè kọ́ kádàrà kó fèlì khairihi wa sharri ilé ìjọba. tọ́ Jibril wa sọ pé sadaqta bó láti túmọ̀ rẹ̀ sadaqta ṣé òótọ́ ni àbódodo òdodo ló sọ òdodo yàtọ̀ sótìtọ́ òdodo ní ká máa sọ kìí sòtìtọ́ òtítọ́ jẹ́ asọ tí ó di kún jẹ́ arọ́nà lọ mo rò pé yé wa àmọ́dodo à eléyà máa ń korò eléyà máa ń korò tẹ́lẹ̀ ìjọba rọwọ́ ọ̀hún mùsùlùmí bó la ti fẹ́ túmọ̀ rẹ o. ẹgbà wa lọ́tọ̀dọ̀ muslim kò ṣe déédé rọwáhu muslim rọwáhu muslim muslim ló gbà wá rọwáhu muslim àdùkọ ẹ ó tó bá wọn ẹ tó bá níbèrè kò sí tó bá wọn fi wá léèrè pé kam arkanul iman arkanul imani sitta. أركان الإيمان وهي أن تؤمن بالله وملائكته وكتبه جيد أنتم بعني بيرك عليكم ìdúdáwẹ̀ ìdúdí ọwà ìwà ìdúdí wà nílẹ̀ ọ̀dúdá wà ìgbà yìí tó ṣe ìdúrà tí à ní ìdúrà náà kí a máa ti gbé ìdúrà kọ́kọ́ ni ń wọ ọ̀ràn tó fi kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kásìkò àṣírí ó fi jáde kí ló ń ṣe tẹ́lẹ̀ nígbà tó bá tó dáhùn làwọn náà dáhùn sẹ́wọ̀n kó ti fi sọ láti ráàlì àbí bẹ́ẹ̀ kọ́ ni náà wàlẹ́kùn. ká ní ẹnìkan ó wá ju wọn akọ ọmọ tó láti fún wọn àwọn ìdílé ojú ọ̀nà sọ̀rọ̀ nígbà tá a parí àyè ọ̀tọ́ọ̀tì bẹ́ẹ̀ ni kọ́mọ́ náà láti bẹ̀ òwò wá bẹ́ẹ̀ ló ti lọ láti bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ àwọn náà ní ọ̀gá tó àwọn ìwádìí ti fi gbọdọ̀ ìsọ̀ láti bẹ̀ gbọdọ̀ báwọn wá ìwádìí wá gbà bẹ́ẹ̀ ní níbo ló kéwọn ń bolo kéwọn tí òsì wa gbà sí wọn ní kò wá gbà sẹ lókè ọkẹ wọn àlẹ tì kò síbi tí wọn ti láti àtìtì yóò fà wọn ọba wọn fa wàhálà tó tóra wọn wọn mú àwọn ara wọn àní nǹkan tó yẹ kó ṣe ni kò yóò fà wọn fa wàhálà tó tóra wọn ta ló gbé àwọn kalẹ̀ tó fi tí wọ́n fi jókè mo rò pé yé wa ọjà bó ti ṣe wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láwọn ìlú kan gẹ́gẹ́ bí èjìgbó ń bẹ̀yẹn àwọn máa ń ṣe bẹ́ẹ̀ yẹn màtá kọ́ mọ́sálásí àlùmọ́dínà síbẹ̀ wọ́n á sọ fún àwọn ọgbà káwọn ti sọ láti òjúmọ́ à ń bẹ̀ nítorí pé àṣẹ tàwọn ń bì ẹnu fún àwọn ọ̀fẹ́ kí mọ́sálásí jímọ̀ pọ̀ gbogbo àwọn ibi tí wọn ti ń sèyìn àwọn ọ̀yọ̀ǹda fún wọn bóòlù àwọn oṣù wa kọ́ mọ́ṣáláṣí tátùn wa bẹ̀rẹ̀ jùmọ̀ àwọn aṣọ kófin tiwa ní gbogbo mọ́ṣáláṣí tá a bá ti kọ́ jùmọ̀ náà jùmọ̀ ní kí ẹsẹ̀ rọ́ọ̀tìbì lásán ọwọ́ akú bẹ́ẹ̀ sì ṣe báyìí sòwọ́n àwọn ti lọ wá bí tán ti lọ ẹ̀ tán kókò lè ṣe é ṣe wọ́n padà sọ́wọ́ ẹ̀ lẹ̀ ìjọta aláṣẹ́bí náà lábẹ́rẹ̀ pékin ẹ̀yìn àtàwọn táwọn sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀. نعم وعليكم السلام Of what? No, if you like this month, but Allah subhanahu wa ta'ala has instructed you to elongate it till two years. Two years. But it is not compulsory. Mm you are very free to do that. Either you give him another thing with bread feeding, or you give him bread feeding only, you are free. It is not compulsory that don't mix it with another thing or mix it. You are very free. Islam has nothing to do with that. Now. sọ̀rọ̀ yẹn ni lórí ìmáàmù náà èyí sọ̀rọ̀ yẹn lórí ìmáàmù èyí sọ̀rọ̀ yẹn lórí ìmáàmù náà àmì ẹ̀gbọ́dọ̀ pàtì o ẹ̀gbọ́dọ̀ pàtì sọ́nà anábì sọ̀lá àìsàn kò sí fi ráàlì ẹ̀ sàdó àtẹ̀tẹ̀ fi bẹ̀rẹ̀ sọ̀láàtì ìmáàmù ó ṣe ẹ̀yin náà ó ṣe náà lọ́tí ìmáàmù bá ṣe tí ẹ lè gùn ètò kúrú lẹ́yìn wa

ìmàdánù sọ pé wàlúwàlídàtì ọ̀dọ́ìnà ọ̀wùládà ọ̀nà hawlayni kamilayn àwọn abímabíma lóbìnrin wọ́n máa fún àwọn ọmọ wọn lọ́yàn fọ́dún méjì gbàkú ọlọ́run ní liman arada an yutimma ar-rida'a fẹ́ni tó bá wù láti pé ìfọ́nmọlọ́yàn fọ́dún méjì tí ó bá wù ọ ọ̀sẹ́ lọ́wọ́. bàbá àfún lọ́yàn fọjọ́ kan lásán tẹ bẹ̀rẹ̀ sí fọmọ lọ́kà jẹ fọmọ bá ti gbà ọ̀sẹ́ lọ bàbá àjẹ kọ́sẹ̀ kan bàbá oṣù kan bàbá oṣù méjì ọ̀sẹ́ lọ ìtumọ̀ àyà yẹn mo rò pé yé wa ẹ má sọ ọmọ yín ẹ má yín jẹ ẹ má sọ ọmọ yín torí pé ń bẹ́ẹ̀ nù àwọn ọmọ tó jẹ́ pọ́ mú yẹn lásán kọ̀ ọ̀ràn mo rò tó bá kan practical ọ̀pọ̀lọpọ̀ theory ló máa ń fail ọmọ ní ìsinyìí yóò fọyàn fọyàn fọyàn fọyàn yóò tún máa sunkún yóò dàbí ìgbà tí òun mú kankan òkè tọ́mọ bá wá ń fi hàn pé ibi ń pa àwọn ẹ̀yìn ti ti ka theory ibi ọyàn ti tó there is everything there uh, all, all that the baby need is there you don't need to. Uh, àwọn ń pariwo pé bí ń fún ọmọ òkú mẹ́yìn lọ́wọ́ tẹ́ ẹ̀ bá fún lóúnjẹ mi mo rò pé yé wa ẹ̀hẹ́n torí pé dáwọn èèyàn ti rí ni lórí sírísírísírísì ó lè jẹ́ pé majority ọmọ tó máa fún wọn lọ́yàn ó tó wọn àwọn ọmọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wà tó yẹ pé kọ̀ ràn wọn sòtẹ́rà ọmọ wọn márùn ni ẹ̀ní wọn márùn ẹ bá wọn sọpílímẹ́ǹtì tẹ́ẹ̀fì kùn tọmọ òfin ní kú máa yín lọ́wọ́ ìgbà míì ọmọ míì wà tó yẹ pé yóò mọ títí oṣù mẹ́ta mẹ́rin márùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó majority ọmọ bẹ́ẹ̀ tó bá ti kóṣù mẹ́rin kò ní ràn àyàfi tí ìyá wọn tó náà bá fẹ́ kú nítorí pé má ti ń fọ ìyá wọn máa gbọ́ nu ọpọlọ rẹ̀ ọmọ sì máa fẹ́ bí kí ọ̀yàn yẹn sẹ́kù lẹ́nu òní láti oṣù mẹ́rin yẹn lọ torí pé yóò ti máa hàn pé yóò fẹ́ ka ọmọ yìí má torí ẹ̀ ló ti jẹ́ ẹ sì máa fóúnjẹ ẹ máa fóúnjẹ ẹ máa fún lọ́yàn ẹ máa fóúnjẹ ẹ máa fún nítorí pé tí o bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ lè sí ní tí ó pé ọyàn yẹn ò lè láìpù mà ní fún ọmọ lóúnjẹ ni eléyìí bó ti ṣe jẹ́ tọ́mọ́ àtàrà ń jẹ gẹ́gẹ́ Islam sọ pé Islam sọ pé Islam sọ pé dandan bí ọyàn bá ran ọmọ rẹ má fún lóúnjẹ kò síbi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ kò síbi táàdì ti ti sọ bẹ́ẹ̀ má pa ọmọ mọ́ra rẹ lọ́wọ́ náà èyí sì èyí ṣe dandan ẹrọ ká bàbà kẹ kẹ kẹ súnná kó fresh kó náà máa já fíkánfíkán àbí òye wa kẹ fọmọ kọ ọmọ àmú yọ máa dàgbà ní ọmọ sí pọ́npọ́n kẹ tó máa fún lọ́yàn pẹ̀lú ẹ̀ ọjọ́ bó ti kọtọkọtọ kọtọ eléyìí ọbẹ ìrùlùkọrọ ni ọjà ara a rà tó ní sùdú nù ni nígbà tí wọn bá rẹ gẹlé tí wọn bá rẹ ebe bè ebè ebè ebè kí ló tó kọ ọ dị ni yẹ nísìnyí nígbà tí bá tu yọ omi àwa ti rí láìpẹ́ yìí ká lọ tu ẹ̀gẹ́ nìkan àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tá a fẹ́ tu ẹ̀gẹ́ kú lórí ilẹ̀ akọ́wá kwangara gbogbo ká la ilaha omi ọyọ ọjọ́ fẹ́ tó pa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ètò yọ ọ́ di omi òtò báyìí ìgbà kan náà wọ́n ti gbin gbogbo ẹ̀ subhanallah so ọjọ́ òkùnkùn burúkú ni islam ọgbà bẹ́ẹ̀ náà ní kẹ́ra súnú ebè ìràkúra nìyẹn o bẹ́ẹ̀ bá kẹ́ ẹ bá wà lẹ̀ tẹ́ ẹ bá kó gbogbo ẹ ti jóná bẹ̀ àbẹ́tí ẹ wá ilẹ̀ ẹ wá bá pé sùn tí wọ́n wò pé ah ìsùn o ti tóbi ó ti ìsùn ọ̀bá ju àtẹ́lẹwọ́ lọ ṣé àdúrà rẹ̀ yìí náà máa ṣe àbí pé àtòkọ̀ tọ́ lábẹ́ òfin náà. Aleykum salaam wọ́n gbà pé àwọn mìíràn bẹ̀rẹ̀ pé wọ́n ní ìdí ìpẹ̀lú àbíọ́sùn bí ẹgbẹ́ àpapọ̀ wọ́n ti wọlé sọ láàpọ̀. ṣùgbọ́n ìgbà mí àti ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ìdílé tí ó di pé ó yá ìfẹ́ láti sọlá ṣé ẹ̀ máa kó sọlá àti láti lè sọlá ni. ẹ gbọ́dọ̀ kó sọ láti kásìkò rẹ̀ tó tó sọ táwọn olódo tó máa ti pèpè mú sọ láti kásìkò tó tó sẹ́yìn tẹ ìṣòlódo bá dé tẹ sọ láti dá fún torí pé ìdáǹpè àpèdànù ni. mo rò pé yé àjẹbù tó rí ń sọ ntẹ́ẹ̀fì ma pọ́ọ̀rùn ti wọ̀ òun náà ní kó jẹ́ pé rogodo òrùn àrímá sábà ti rí rogodo òrùn adẹ́pọ̀rùn ti wọ̀ tí èsì ṣe pé látàrí kójò sùn èsì látàrí pé kùrukùru ń bẹ lójú sánmà ri rogodo òrùn má ìmálẹ̀ òrùn ọ̀bá àṣẹ́kù àsìkò magrib torí ẹ̀ sọ̀hábà sọ yìí pé àwọn máa ń ṣe anabi sallallahu alaihi wasallam lọ́nà tó ṣe pé tọ́kan ni wọ́n bá ta ọ̀fà lẹ́yìn sọ̀láàt á rí ibi tọ́bọ̀ sí ìyẹn ni pé òye yóò sì tún sẹ́kù lójú sọ́mọ tẹ́lẹ̀ osu láàrin gbogbo pèpè fún sọlá àtàtì kọ́mà káfáyé sọlá tilẹ̀ kọ́dà kò sí rákà méjì màdá pèpè fún sọlá àtàn kó tó di pàṣẹ kọ́mà káfáyé lẹ̀ kọ́dà kò sí fún ọ̀wọ́ rákà méjì nítorí ẹ̀ ló ti jẹ́ pé gbà míì tẹ́ ti pèpè fún sọlá tá à sí kọ́mà lẹ́ẹ̀kan náà torí kí ni a pèpè fún tí wọ́n fẹ́ pè sọ́nà gan ló tún kọ́ wọn fẹ́ ó ní ẹni tí ń bọ̀ kó lè bá àdéhùn wá ẹni tí ń sàlùwàlà kó nà ó lè parí àlùwàlà ẹ má gbàgbé pé ńgbà tá à ń pèpè fún sọlá àtìlẹ́ lómi ìtají lójú oorun tòtò máa ń jẹ́ pé bẹ́ẹ̀ máa ti ń pèpè náà lẹ́ẹ̀mọ̀ ti kọ́ mà kò sáfà ní bẹ́ẹ̀ náà tó ti wà á nu mọ́tíláṣí lẹ́ ń pè ní ọjọ́ bó ti jẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé sọlá ti kan sí sọlá ti kan ìyàtọ̀ wà láàrin gbàtà fi sílẹ̀ láàrin ìpèpè fún sọlá àti kọ́ mà bí àtúbà ní ìsìn á lè sọ pé twenty minutes àbí twenty five minutes láàrin ìgbà tán pèpè fún sọlá àti kọ̀ọ̀mù sẹ́wọ̀n pé ńgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ń sùn ẹlòmíì ní ti wọ́n struggle láti ten minutes ago láti jì so kò tí ì dìde so tó bá dìde kó tó sálọ àlá kó tó tábà kó tó ṣe kó tó dé mọ́ṣáláṣí àbí ẹ̀rí bẹ́ẹ̀ so irú sọlá tó gbọ́họ at least fifteen minutes láàrin ìgbà tá a pèpè fún sọlá àti kọ̀ọ̀mù sẹ́wọ̀n afẹ́sẹ̀ náà fi làárọ̀ tà mẹ́rin ọgbà kótó di kí wọ́n ti kọ́ mi irú sọlá tó lọ́wọ́ sọ ten minutes òsì náà fílà kankan di pé tó bá wọ mẹsàlásì kó ti tàyé tó mẹsàlásì lọ ẹni tó bá sì wù lọ́fẹ́ sí rákà mẹ́rin súnà tó fi hàn kó náà ọwà magrib ní ìsìn rákà méjì ni sọlù kọ́bùlà magrib sọlù kọ́bùlà magrib sọlù kọ́bùlà magrib ọ̀kọ́lẹ̀ fi tẹ́lẹ̀ ọ̀kọ́lẹ̀ fi tẹ́lẹ̀ tẹ́ lè ẹsẹ sọlá ti sáájú magre ẹsẹ sọlá ti sáájú magre ẹsẹ sọlá ti sáájú magre ìgbà tó wí lẹ́ẹ̀kẹta pé ẹni tó bá wù tó méjì sáájú sọlá ti magre sọlá ti lọ ìṣá tá lò ń lára kò sí ní tó burú mẹ kò sí tó burú mẹ wọn lè pèpè fún sọlá kátó wá kò sí tó burú náà lànà ìwé bá àdùsí fún sọlá tó jáde débi káwọn sọ gbàtọ́ wá dé tó ti sọ láti tán náà ni eléyìí gan làkókò rẹ̀ tí ìbá ti pé kí n má la wàhálà bọ̀ yín lọ. sọ́rọ́ ló jẹ́ pé lẹ́ẹ̀kan láàrin ìmáàmù ọmọ àmàmà pẹ̀ ní sọ́lá tó lè ṣá nítorí káwọn náà lè lo láǹfààní gbé lẹ́ẹ̀kan láàrin à ń pẹ́ ká tó ṣe sọ́lá tó lè ṣá olùkọ́ ànábi ní àkókò rẹ̀ nìyẹn tí ìbá ti kí n má bàa la wàhálà bọ̀ yín lọ́rùn láàfin ní Aleykum salaam. Ìṣó wàhálà yóò tún rákà ẹ̀ mú wa ni. Tọ́ba ti gbàgbé láti ké fàtẹ̀ wàá tún rákà ẹ̀ mú wa. La salata liman lam yaqra bi ummil kitab ẹni tó bá ti ké fàtẹ̀ kò ní sọ̀rọ̀. Tó bá ké nu rákà kan wàá mú rákà ẹ̀ wá kì í ṣeré sọ̀láàtì. Náà ntì máàmù ntì máàmù àtẹ̀ntì ń dá sọ̀láàtì sí àkè fàtẹ̀ lẹ́yìn náà lẹ́síkúùsì ìmáàmù tún ti dákẹ́jẹ́ fún ọ níparí pé ó tó pé òtún ké fátíà náà ok now maaleykum salaam. awaasi. òjò rọ̀ dáadáa lọ sọ lásìkò magreth kò nídìí ẹ ti pa sọláàtì mọ́gírì àti ṣáìpọ̀ kò nídìí kan mọ owó ẹ̀dá tàní wọn rò kó yé wa àmọ́ tó bá jẹ́ kójú rọ ọ̀dá lórí mọ́gírì ẹ wá ní láti dúró dà kókó iṣẹ́ kẹtù sí iṣẹ́ kò nídìí wá wá sí tàná tẹ́lẹ̀ náà ṣe tí àsìkò iṣẹ́ ìbá tó ṣe sánmà ni máa wò èèyàn mélòó ni yín ní wo sánmà wọn báyìí síbẹ̀ wo sánmà àbí ìbẹ́ máa retí kí àlámù yẹn ṣe pínpínpín náà ni ọjọ́ bó ti ṣe jẹ́jẹ́ náà màálẹ́kùn sí. láwọn ìlú kan tó tó bá ti sú wọ́n tún máa pàtó láti pọ̀pọ̀tọ́ pọ̀tọ́ àyìnbá yìí òjò tó sú dẹ́dẹ́dẹ́ tí ò ní rọ̀ rárá tẹ bá ti pàtó láti pọ̀ báyìí tá lákọ̀ọ́kọ́ lẹ ní o ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tún sí tójú ọ̀rọ̀ àti lè rọ̀ torí kójú sú ẹ̀ gbọ́dọ̀ pàtó láti pọ̀. òjò ọ̀rọ̀ èsì sójò lásán wọn ní ọ̀rọ̀ yọ lágbára kẹ tó láti méjì kù tẹlẹ ìjẹbù ti sèjọ náà gbogbo sùyàm tó bá ti jọràn yìí nísìnyí san rọmọbọnà padà àtàlẹ́lẹ́ ti dànù ẹni tí ó fẹ́ gbèsè kàfàrà. tọ́fẹ́ ṣe kàfàrà sùyàmù tàràn bí ẹni tó ṣèṣì pààyàn àbí sùyàmù tẹ ẹni tó máa máa báyàwó rẹ̀ lò pọ̀ lọ́sàn-án Ramadan so àbí sùyàmù tẹ ẹni tó búra tí ò rí nǹkan tàràn àti kó so sùyàmù lọ ẹ mà dání àlájálẹ̀ náà sàlẹ̀ kò sọ. Thank you. If you if you fail to recite Fatiha, you don't have that rakah. You repeat it. Right? We are, we are less concerned about that. We are less concerned about the imam that does not give you chance to recite. Ours is that everybody must recite, irrespective of giving you the chance or not giving you the chance. Therefore, after the recitation of the imam, you recite your Fatiha. even if the imam is reciting another surah. That is that. Now. kò ní ìdìbò ìtura la tó bá ti fọmọ rẹ síwájú tó sàdúrà fún títú أعيذك بكلمات الله التامات من كل شيطان وهامة wọn mi kó lè ayé nìlá ó ti tó tọba ti tu sí la tó tó tó ó ti tó subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk